kọ́lẹ́tà ní kí mi lọ san fifty million. ní tèmi wàhálà wàhálà lẹ́gẹ́ miami ti finally ní problem bẹ́ẹ̀ ni mo sọ lẹ́gẹ́ ó ti ní problem lẹ́gẹ́ miami ti wá sún ayẹyẹ dábàá báyìí o ó ní débọ̀ ìyẹn mr macaroni ó ló ti gbé òun lọ sí court ó ní ó dẹ̀ sọ pé kóun san fifty million naira fún damages ẹ mi dáadáa fifty million naira fún damages of orúkọ ẹjọ tán bá ta lẹgẹ miami lóní gbogbo lẹgẹ miami tí ẹ wọ́ọ̀tì náà ìyẹn tí ẹ wá kọ́ ní báyìí o lẹ́gẹ́ ti bọ́ sórí ayélujára o onídébọ̀ olùṣe ti gbàgbé ni that we are friends we been friends for a very long time lẹ́gẹ́ tí wàá pe. Uh, popular san yìí o ìyẹn bàbá Fẹ́mi Fálànà oni ní kó jọ ọ ó ní kó má dá Débọ̀ lóhùn kó bá wọn bẹ o ó bo lòun ti rí owó bó ṣe wà ó ní òun àti Débọ̀ they being a good friend ọ̀pọ̀ òun kàn bá Débọ̀ ṣeré ni o ẹ̀yìn tèmi bó la tún já sí ẹnu lẹ́gẹ́. Débọ̀ ọ̀rẹ́ mi Débọ̀ pàdé mi debo o ti lọ kọ lẹ́tà ẹ Débọ̀ Débọ̀ farabalẹ̀ farabalẹ̀ Débọ̀ o lọ kọ lẹ́tà ní kí mi lọ san fifty million. ẹ yẹ sà dáàdì dáàdì Fálànà ẹ mọ tó ṣẹlẹ̀ nọ́mbà wán nà àkọ́kọ́ náà bébí ṣe wà yìí bébí ṣe wà yìí fáǹsì ni mo jẹ́ fáǹsì ni mo jẹ́ ṣe ti gbọ́ èmi dẹ̀ mọ̀ pé ẹ kì í kọ́ sí ìbá gba ẹ kì í dá sí dádì dádì ẹ fi màtí débọ̀ lẹ̀ ọ̀rẹ́ ni wá wọn ò tó débọ̀ wọn ò fi ẹ̀ dá ní sábà kan ó lì kan ó bọ̀ ò lè rí omi máa tún gbowó lọ́wọ́ ẹ̀ ni máa tún jẹ́ bẹ́ẹ̀ débọ̀ ọ̀rẹ́ mi ni débọ̀ ní sábà kan ó lì ọ̀rẹ́ mi ni débò débò dádì màá bá yín lé màá rí yín lé dádì dádì Falana màá rí yín lé ẹ má dànù ọ̀rẹ́ mi ni débò lọ́pàá débò débò lè débò débò mo ń bọ̀ láti wá pé yìí. iye tèmi abẹ́rẹ́ mọ̀ kó gbẹnu sán báyìí everything na cruise everything na cruise <laughs> mo pé ìpínlẹ̀ gẹ́ bọ́ nínú ilé yìí o but ṣé ó really make sense kí Débọ̀ ìyẹn Mr. Makawo ní kó really sùn lẹ́gẹ́ṣá àbí kílẹ̀ yìí fíìmù ọ̀ọ́dọ̀ ìṣàánú.